Dialogue for fluency. Ẹ fo títì dúró dá. Ilé mi wà lọ́wọ́ òsì. Ṣé ó yé yín? A lè sọnù ṣá. Tọ́jú rẹ̀ sì dè wá. Oh. Dialogue again for fluency. Ẹ fo títì dúró dá. Ilé mi wà lọ́wọ́ òsì. Ṣé ó yé yín? A lè sọnù ṣá. Tọ́jú rẹ sì dẹ̀ wá. Oh.